òrìṣà ẹlẹ́ẹ̀karùn-ún tí a ó mẹ́nubà òun ni òrìṣà tí a mọ̀ sí Ṣàngó Ṣàngó olúkòso arẹ̀kújayé ó jẹ́ akọni òrìṣà tí ó kórìíra ìwà olè ìwà ọ̀dàlẹ̀ panṣágà àgbèrè ìwà rékèrèkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni àwọn nǹkan tí a lè bá ní ojúbọ Ṣàngó tí a ó fi mọ̀ pé ojúbọ tí mo dé yìí ojúbọ Ṣàngó ni nǹkan àkọ́kọ́ tí a ó bá òun ni oṣé Ṣàngó ẹ̀dùn ara làbà. Ṣàngó ṣe é mọ̀ pé oríṣà dá ń bẹ ẹnu mọ̀lẹ́ sì wà Ṣàngó tó jẹ́ ẹnu mọ̀lẹ́ wà èyí tó jẹ́ oríṣà dá ó wà. ọ̀pọ̀ olórin ní bàbá mi ò gbà. irúnmọlẹ̀ òun ní Ṣàngó Òkòso èyí tí ó wà níbi tá a kà ìmọ̀ rẹ̀ Ṣàngó Ọ̀yọ́ ẹ rí i pé Aláàfin Ṣàngó wa nínú kan òrìṣà dání ìgbà tí wọ́n wà ní Ọ̀yọ́ ilé tí wọ́n ń wá bàbá Ṣàngó yìí Ṣàngó Aláàfin. wọ́n dẹ̀ ń ṣòwò àbíkú wọ́n wá tọ̀ àwọn babaláwo lọ ẹ̀náwó làwọn lè tọ́ táwọn lè fi dọ́lọ́mọ ni wọ́n fi ní kí wọ́n lọ dìgbà mọ́ Ṣàngó Kòso ní Kòso ní Kòso ti Ọ̀yọ́ ilé o so ìgbà tí wọ́n dìgbà mọ́ Ṣàngó tá a mọ̀ ní irúnmọlẹ̀ yẹn èyí tá a pè ní Ṣàngó Kòso wọ́n bẹ̀rẹ̀ sí ní tọrọ wọn totally good ọlọ́run ṣe ìyanu wọn lóyún nígbà tí wọ́n bímọ náà wọ́n bí lọ́kùnrin nígbà tí wọ́n bí lọ́kùnrin wọ́n sọ ní orúkọ bàbá tí wọ́n lọ tọrọ ọmọ lọ́dọ̀ ìyẹn ni wọ́n ń pè ní ṣàgbé so ṣàgbó yẹn ló ń gbà tó wá di pé ó rólé ó di tí ewé gbótewéré àwọn bàbá wọn sí sún ṣàgbó tí a mọ̀ ní oríṣàdá yẹn òun wà ní ọpọ́n sókà tó jẹ aláàfin ẹ̀rọ pé ọmọ tí wọ́n tọ́jú wá láti inú oyún oyún ó gbọ́dọ̀ gbóná ó gbọ́dọ̀ gbóná gbóná tó jẹ́ pé tí ń bá ń sọ̀rọ̀ tí inú bá bí iná máa ń yọ lẹ́nu ẹ̀ tó àgbo oríṣi méjì ló wà ẹnu mọ̀lẹ́ wà oríṣàdá wà ẹnu mọ̀lẹ́ nípa tó kù sí oríṣàdá náà ni aláàfin tó wà ń bẹ̀ yìí gan oríṣàdá ni ikú bàbá yìí kẹ́mi kọ́lọ́run jẹ́ kẹ́mi rẹ̀ gùn orí ṣàgáyé. ẹ ṣé bàbá. ìyẹn kò gbẹ́rùn. a fẹ́ mọ àwọn nǹkan tá a lè fi bọ Ṣàngó tí a bá fẹ́ bọ Ṣàngó ìjọ onírúfẹ́ nǹkan tá a lè máa fi bọ Ṣàngó àbí nǹkan tó bá kàn tiẹ̀ wà la lè mú ká fi bọ Ṣàngó. àwọn tí a lè fi bọ Ṣàngó ṣàmọ̀ pé Ṣàngó jẹ́ akọni òrìṣà. bẹ́ẹ̀ ni ọ̀ṣọ́. Yorùbá ní òrìṣà gbogbo ní jòbí tá a bá fẹ́ bọ Ṣàngó wọn á ní atọ́jú ọ̀dọ́ pọ̀ jẹ́ pé orógbó lẹ́ẹ̀ fi bọ́ orógbó lẹ́ẹ̀ nìkan láwẹ́ òrìṣà gbogbo ní jobi lẹ́rọ̀ tá a bá fẹ́ bọ Ṣàngó wa ní ẹ tọ́jú ọ̀bẹ ẹ bá fún Ṣàngó ní kọ̀ọ̀la kọ̀ọ̀la ni a fi bọ Ṣàngó yìí tá a mọ̀ sí orógbó so kọ̀ọ̀la yẹn náà la máa gé orí ẹ gé ìdí ẹ á kò fún èso agbede méjì ẹ á là méjì náà la fi bọ Ṣàngó. tọ́ bàbá ìlú wo la wà yìí àti pé kí ni orúkọ yín. ìlú tí a wà yìí Kìṣí ni wọ́n ń pè ní ìlú Kìṣí. Kìṣí níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀ ní abẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí Ṣèyí Mákindé ń ṣe adarí wa lọ́wọ́ ní abẹ́ bàbá wa kábíyèsí. Si aláyélúwà ibà masud oyèkọ́lá àwẹ̀dá aróòlù èkejì tó jẹ́ pé àwọn ọlọ́run kó ètò ìlú ìlú lọ́wọ́ kí ọlọ́dà kọjá kẹ́mi wọ́n gbé. àṣẹ kí ni orúkọ yín. orúkọ mi ni fágbèmí adéjàre ajitẹ̀nàwó ti ìlú kìsì. ajitẹ̀nàwó ti ìlú kìsì. nígbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní bàbá mọ́gbà ní. bẹ́ẹ̀ ni. báwo ni àdètúrí ajítẹ̀nà ṣé onímọ̀gbà tó máa ń jẹ́ ajítẹ̀nà ni àbí báwo ni ajítẹ̀nà ṣe wáyé. onímọ̀gbà ni mí bàbá mọ̀gbà gidigidi ni mí tó jẹ́ pé wọ́n máa ń dá àwọn ọmọ àwọn oníṣàngó lóṣùn nídìí ràn wá mo sì jẹ́ babaláwo tí mo tẹ̀ fá tí mo sì lọ ẹ̀kọ́ fá. ṣé bàbá nínú àwọn nǹkan tá a rí kọ́ a máa ń gbọ́ púpọ̀ gbà pé Ṣàngó máa ń jà tàbí Ṣàngó pẹran ṣé lódodo ni Ṣàngó máa ń jà irú èèyàn wo sì ni ó lè bá jà. Hmm. ṣé ẹ mọ̀ pé mo pa á lówe lẹ́ẹ̀kan pé òrìṣà gbogbo ní jobi lẹ́rọ̀ bẹ́ẹ̀ni tá a bá fẹ́ bọ Ṣàngó tí Ṣàngó ọba àjẹpọ̀ láwọn alẹ́ ẹtọ́jú ọ̀dọ́ akọ òrìṣà ni torí pé kò fẹ́ kì kò fẹ́ ìké kò fẹ́ ìké Ṣàngó a máa bá olè jà tẹ́yà hmm. máa ń jà lè kódà mọ ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ tó bá bọ́ sí ìríra fún tọ́jọ́ sí pé akànnà wọ́n yan ẹni yìí ni Ṣàngó a máa torí ẹ̀jà tí ó sì pa ẹni tó hùwà láàbí Ṣàngó a máa bá dáná dáná jà tó bá bọ́ sí ìwọ̀ sí lè pé ń pọ̀rọ̀ lọ sí bí òun làá jẹ́ akunlé ò tó lóyún jó abọ́lọ́rọ̀ jẹ́ kọ́ọ̀dù ṣèròṣe bí oníṣẹ́wọ̀ lọ́ọ̀kọ́ délé elérìí oyè Ṣàngó tí ń dábò pàjẹ́ pákó pálẹ̀ ọkọ mi oṣù ló tọ́wọ́ bọ̀ bí àpẹ̀yìn ànílẹ́kùkú bá wa ṣe àyò lè dá sí ọyà pẹ́ bí ewé bọ̀ òòyọ̀ ọmọ mi ò jọjọ́ tí bọ́jú onírin jókòó obìnrin Ṣàngó amúlẹ̀ sọ yá rorò lóbìnrin kẹ́kẹ́ lọ́yà sójú mi ò tó gbọ̀ngbọ̀ lọ́yà bí èmi ọmọ òwò gbọ́njúmọ́ pẹ́ ẹ̀ dí Ṣàngó jẹ́ ń gbọ́njúmọ́ ìyàwó òun ya tí ń jó ní gbẹ̀ndẹ́kọ̀ gbójúbìnrin amúgbó tìrìmù tìrìmù àṣeyẹ ń pé kéèyàn mọ́ ṣẹ́gi lẹ́kùn lé òun ọ̀yà wá ṣẹ́gi lẹ́kùn lé àwa kó o kórè ajé wá kó o kórè ọmọ wá kó o kórè tètè jí ìbálẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin lẹ́ẹ̀ wa ṣe ayé lè dàṣẹ́ ní lákàáyé ògún lákàáyé mi tògún ló ṣòro akíntindádé ìjọba kókó lódò àbáwọ̀ lòlò àrínìdògbòlógún jẹ́ àrínìdògbòlógún. bàbá nínú oríkì Ṣàngó tí omidan lórúkọ Ṣàngó Tèmítọ́pẹ́ tí wọ́n ń kì wọ́n sọ̀rọ̀ kan Ọya báwọn tó Ọya ṣe jẹ́. obìnrin Ṣàngó lọ́yà obìnrin Ṣàngó ni obìnrin mẹ́rìndínlógún ní bẹ̀rẹ̀ dọ̀sùn kú. mẹ́rìndínlógún. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọya ni ààyè tí wọ́n bá ń lọ ojú ogun bísọ̀bù bá fẹ́ jà nísìnyí atẹ́gùn ni ọya máa ń bá ṣiṣẹ́ ń tiẹ̀ atẹ́gùn náà kọ́kọ́ ṣáájú kí Ṣàngó tó sọ̀rọ̀ kalẹ̀ atẹ́gùn gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ tójú bá ti di wẹ́tiwẹ́ti báyìí ọkọ rẹ̀ ó tẹ̀lé lẹ́yìn àṣèké tó bá ọ̀dàlẹ̀ ni ó gbalẹ̀ ni wọ́n pọmọ ọlọ́mọ ni tó lẹ́nìkan ò ríhun yóò yọ òkú ọmọ ni yóò fi lé ńgbàyà hmm. nígbà tí ó ṣe é jáde. ṣé bàbá. ọ̀rọ̀ adàlá.